arúgbó ọjọ́ ọlọ́run tí ò ní kejì ọlọ́run tó lọ kọrin kése ọlọ́run tí ò lórogún kìkì ògo nínú ògo àrí ìró àlá ọba lánàá ọba lẹ́nì ọba lọ́la ọlọ́run títí ayérayé àjíǹde àtìyè ọba tó gbàgbára kúrò lọ́wọ́ ikú ó gba ìṣẹ́gun kúrò lọ́wọ́ ìsà òkú ó ní ikú oró rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà mò ń sọ̀rọ̀ nípa ọlọ́run tí ò lórogún mò ń sọ̀rọ̀ nípa àrí ìró àlá ọba tó ń gba gbogbo ayé tó dá gbogbo ayé tẹ́nikẹ́ni ò mọ̀ tẹ́nikẹ́ni ò dá ọlọ́run tó fi ìmí sínú ènìyàn ẹbí mi náà wípé talent tó fún ọlọ́run ní ìmí ìyè ẹbí mi wípé talent tó mí ìmí ìyè sínú ọlọ́run tó fi ń mí pàápàá tó fi ń jẹ ọlọ́run hmm. ọba àwọn ọmọ olúwa àwọn olúwa kìkì ògo nínú ògo àjíǹde àtìyè bàbá mi ọlọ́run mi ọba tó jẹ́ kí n wà láyé tó mú mi wà láàyè tó jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà wà láyé tó jẹ́ kí a wà láàyè mo sọ wípé olúwa o ṣé o kábíyèsí olódùmarè èmi ò jẹ́ rọ́bà fín nítorí pé ẹni tó bá rọ́bà fín báyìí òun lọ́ba máa ń pa eléyìí ni mo fi wọlé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí ètò Ògo Ìgbàlà lénìí mo ní mo dé lórúkọ ọlọ́run bàbá mo dé lórúkọ ọlọ́run ọmọ mo dé lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ kìkì ògo nínú ògo ọba tó ti wà níkàlẹ̀ kí n tó dé kàlẹ̀ ọlọ́run tó ṣetán àti sọ̀rọ̀ látẹnu àwọn bàbá wa nínú ni wọ́n ni wọ́n tá à ń pè ní prophet ọlámilékan ọláfàárẹ́ orúkọ tèmi náà ní Fowóṣadé Adéfẹnwá ọmọ onílẹ̀ ọmọọba ọmọ onílẹ̀ àtẹ jẹ́jẹ́ àjẹjẹ́ àtẹ gìrìgìrì ọmọ ìlú mi tí mi ò fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn náà ni wọ́n ń ṣe é bẹ́ẹ̀. bàbá nínú olúwa ó yá ẹ bá mi kí gbogbo ara nítorí pé lénìí ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kò sí àkókò. mo kí gbogbo ojú tó ń wò mí ní àkókò yìí wípé lórúkọ olúwa á dára fún gbogbo wa àmín gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti wo ètò yìí lónìí mo kí yín lórúkọ olúwa mo kí yín nípa májẹ̀mú ọlọ́run mo kí yín nípa ọ̀rọ̀ ọlọ́run mo kí yín wípé àlàáfíà fún yín o pàápàá jùlọ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń gba àwẹ̀ lọ́wọ́ ní àkókò ramadan mo wí fún yín pé lórúkọ olúwa ẹnu àṣìbá o ramadan karim ramadan mubarak ẹ káàbọ̀ sórí ètò àwùjọ rẹ̀ àánú gbà. àmín tó bàbá wa ẹ bá mi sorúkọ yín fún gbogbo ara alẹ́ àti ah, ìjọ yín. èmi ni ìránṣẹ́ ọlọ́run alààyè ọlálẹ́kan ọláfàre láti ìjọ day spring heritage christian church of god Ni luakuti. Ah, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa láàárọ̀ yìí pàápàá jùlọ ní àkókò tí a wà yìí àkókò a gbọ́dọ̀ mú ọlọ́run ní ọ̀kúnkúndùn ni àrùn náà la ṣe wá nítorí pé a rán wa níṣẹ́ gbogbo ẹ̀dá tó láǹfààní láti gbọ́ wa láàárọ̀ ẹ̀ mo bẹ̀ ọ́ lórúkọ olúwa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun tí olúwa ní ká bá yín sọ nípa ọ̀rọ̀ la dá ohun gbogbo láyé nípa tí ò sí ọ̀rọ̀ ni kò sí ohunkóhun tí a dá a ọ̀rọ̀ ìyè wá a ọ̀rọ̀ àlàáfíà wá a ọ̀rọ̀ ìtúsílẹ̀ wá a ọ̀rọ̀ ìdáǹdè wá a ọ̀rọ̀ tí máa ń mú jáde nínú ohun tí kò sí ìyẹn ni ọ̀rọ̀ tí í ṣe Jésù Kristi ọmọ Ọlọ́run ẹ gbọ́ mi sà ohun tó lúwa ní ká bá yín sọ lónìí ni pé má sunkún mọ́. má sunkún mọ́ àkórí wa lẹ́ni nìyẹn o. gbogbo ẹ̀dá tó wà láyé ní ìgbà kan ló ti sunkún nísà bó o bá sunkún nígbà tí wọ́n bí ọ wàá ti sunkún nígbà tó sọ nǹkan nù ọmọ òòjọ́ nígbà tí wọ́n bá bí òun nìkan ló ń ké wáyé gbogbo ènìyàn tó wà níbi tí wọ́n ti bí wọn á máa rẹ́rìn inú wọn á máa dùn ìyẹn ni wípé ẹkún ayọ̀ wà ẹkún ìkorò wà ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo ojú tó ń gbọ́ mi lórúkọ olúwa ẹ ò ní sọkún ibi. àmín jésù kristi. lórí ọmọ ò ní sọkún. àmín lórí ọkọ ò ní sọkún. àmín lórí iṣẹ́ ò ní sọkún. àmín lórí ohun gbogbo tó jẹ́ tiẹ̀ lórúkọ olúwa ẹni tó ń ṣàmì mo ní ò ní sọkún. àmín jésù. ọlọ́run máa ń jẹ̀mú lóní ká sọ̀rọ̀ lórí àkórí yẹn máa sunkún mọ́. kí ló dé tá a fi sọ̀rọ̀ lórí máa sunkún mọ́? gbogbo ẹ̀dá ló ní ọ̀tá láyé bó gbàgbọ́ bó gbàgbọ́ ìwọ yàn rẹ̀ ṣùgbọ́n ọ̀tá ní yan ènìyàn. Hmm. bó gbà bó gbà àwọn kan wà tí wọn ò fẹ́ kí ìpín ọlọ́run fún ayé rẹ kó wá sí ìmúṣẹ. òun ló ṣe gbọ́dọ̀ múra ló gbọ́dọ̀ múra ẹkún kọ́ lọ̀rọ̀ rẹ kàn ẹkún kọ́ ló máa mú ọ jáde kúrò nínú ìfẹ́lọ́fín tó wà ṣùgbọ́n ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run láti lè gbé ìgbésẹ̀ tó jẹ́ kó gbé àdìgbésẹ̀ tá à ń bá ọ sọ ni wípé o gbọ́dọ̀ ní jésù kristi lólúwa tó lùgbàlà ohun àkọ́kọ́ nìyẹn ìkejì ni wípé o gbọ́dọ̀ ṣetán láti lè gbàdúrà nípa májẹ̀mú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí a kọ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà ni ènìyàn fi ń dáwọ́ ẹkún dúró ní inú ìwé sódù orí kọkànlá verse chapter fifteen verse nine. orí karùndínlógún ẹsẹ̀ kẹsàn-án ṣé kí n bá yín mi mama. ọ̀tá wí pé. ẹ gbọ́ mi sà bàbá gbọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní ọ̀tá wí pé. èmi ò lépa. ẹ gbọ́ bà mo ní sọ̀rọ̀ mà olúwa ní ọ̀tá wí pé ìyẹn wí pé ọ̀tá ènìyàn á máa sọ̀rọ̀ hmm. ọ̀tá ènìyàn á máa pinnu ọ̀tá ènìyàn á máa lérí ohun tó fẹ́ ṣe lórí ayé hmm. ènìyàn ènìyàn ló máa ń múra sí ọ̀rọ̀ ènìyàn ní jẹ́ kí ọ̀tá ó borí ẹ̀ gbọ́n tí bíbélì yẹn ó ní ọ̀tá wí kí ni ọ̀tá wí ó mẹ́fà ni ọ̀tá sọ́ńbẹ̀sà ẹ wo ọ̀tá wí èmi ò lépa. ohun àkọ́kọ́ ni wípé ọ̀tá lòun ò lépa. èmi ò bá wọn. èmi ò bá wọn. èmi ò pín ìkógun. èmi ò pín ìkógun wọn. a ó tẹ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn. a ó tẹ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn. a ó èmi yóò fa idà mi yọ. èmi yóò fa idà mi yọ. ọwọ́ mi ni yóò pa wọ́n run. ọwọ́ mi ni yóò pa wọ́n run ohun mẹ́fà tí ọ̀tá fẹ́ ṣe nìyẹn ohun tó ń ṣẹlẹ̀ sí gbogbo àgbáyé nìyẹn tí àwọn ènìyàn fi ń sọkún ìbínú ọ̀tá ni wípé láti pa ènìyàn lẹ́kún ohun àkọ́kọ́ tó sọ ni wípé ó ò lè pa i will pursue ẹgbọ́n mi màmá bàbá bó o fẹ́ bó o fẹ́ ọ̀tá wà tó ń lépa ẹ̀ tó o bá wà níbi gíga ọlọ́ta bó o bá ti dẹ̀bi gíga ọlọ́ta òun ló ṣe gbọ́dọ̀ múra sí ọ̀rọ̀ rẹ láti má jẹ́ kí ọ̀tá ó pa ọ́ lẹ́kún ọ̀tá wípé òun ò lépa mo <laughs> gbàdúrà lórúkọ olúwa gbogbo ọ̀tá tó ń lépa ẹ̀ ọ̀tá tó lọ wà mú ọ ọ̀tá tó lọ wà sá ọ balẹ̀ ọ̀tá tó lọ máa ṣọ̀fọ̀ ọ̀tá tó lọ máa ṣọ̀kú ẹni tó rà mí ṣe lórúkọ jésù ọ̀run gba agbára lọ́wọ́ wa. àmín lórúkọ jésù kristi. ọmọ rí ọ̀nà àbáyọ. àmín. èmi yóò lépa ọ̀tá ló sọ̀rọ̀ o hmm. èmi yóò lépa ọwọ́ àkọ́kọ́ èmi yóò sì bá wọn. èmi yóò sì bá wọn yẹn wípé ìrìnàjò tó ń rìn ọ̀tá fẹ́ bá ọ ó fẹ́ yà ọ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dìde láyé ẹ gbọ́ mi sà ẹ lọ́ta ẹ gbọ́dọ̀ múra nínú àgọ́ àdúrà kọ́tọ́ má bàa lè pa yín tó o bá wà níbi gíga ọlọ́ta bó o bá ti dẹ̀bi gíga ọlọ́ta òun ló ṣe gbọ́dọ̀ múra sí ọ̀rọ̀ rẹ láti má jẹ́ kí ọ̀tá ó pa ọ́ lẹ́kún gbogbo àdúrà lórí. jésù lórúkọ jésù kìsì lórúkọ jésù ẹni tó rà mí ṣe lórúkọ jésù ọ̀run gbàgbára lọ́wọ́ wa. àmín lórúkọ jésù kristi. ọmọ rí ọ̀nà àbáyọ. àmín. èmi yóò lépa ọ̀tá sọ̀rọ̀ o hmm. èmi yóò lépa ọwọ́ àkọ́kọ́ ó ní kí lóun ó tún ṣe lẹ́lẹ́kejì ó ní èmi yóò sì bá wọn. èmi yóò sì bá wọn yẹn wípé ìrìnàjò tó ń rìn ọ̀tá fẹ́ bá ọ ó fẹ́ yà ọ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dìde láyé ẹ gbọ́ mi sà ẹ lọ́ta ẹ gbọ́dọ̀ múra nínú àgbo àdúrà kọ́tọ́ má bàa lè pa yín èmi yóò bá wọn ọ̀tá fẹ́ bá wọn gbogbo ènìyàn lọ́nà kó yà wọ́n sílẹ̀ kó sọ wọ́n dìdàkudà bẹ́ẹ̀ ni sà ohun tí ayé ń tẹ̀lé ayé nìyẹn kí ọ̀tá ó bá ènìyàn kó bẹ̀rẹ̀ sí ní pa ènìyàn lẹ́kún hmm. ìkẹta. èmi yóò pín ìkógun. gbogbo ẹ̀dá ló ní ìkógun lọ ògo ni ohun tó tá à ń pè ní ohun ìkógun hmm. ìṣerere láyé gbogbo àwọn àrà tó ń bẹ nínú ẹ tó fẹ́ dá ọ̀tá fẹ́ sọ́ọ̀dì dákúdà hmm. òun ló ṣe gbọ́dọ̀ múra sáà ó ní èmi yóò kí ìkógun ọlọ ẹ wò bí sá àwọn ènìyàn ní ara ṣùgbọ́n ara ti kú mọ́ lómi inú hmm. ayé ti sọ ara inú ẹ lómi ìdìdàkudà nítorí pé ọ̀tá ti lé ka ó lóun ó kí ìkógun ọlọ yẹs. a ó tẹ ìfẹ́kúfẹ̀ẹ́ mi lọ́rùn lára wọn. ọ̀tá ní ìfẹ́kúfẹ̀ẹ́ tó fẹ́ dánwò tó fẹ́ jésù lára rẹ gbọ́ mi màmá ẹkú kọ́ lọ́rọ̀ kàn ẹkú kọ́ lọ́rọ̀ kàn ẹkú kọ́ lọ́rọ̀ kàn múra nínú àgọ́ àdúrà hmm. láti gbàdúrà kí ìfẹ́ ọ̀tá àti ìfẹ́kúfẹ́ ọ̀tá kó má ṣẹlẹ̀ lórí mo gbàdúrà lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lónìí tẹ́ ní oore ọ̀fẹ́ láti wò ó bí olúwa ti bẹ tí ẹ bẹ bẹ láàyè gbogbo ìfẹ́kúfẹ́ ọ̀tá lórí ayé wa ẹ̀mí mímọ́ sọ di òfin. àmín jésù kristi. kí ló wí next man èmi ò fa idà mi yọ. ìyá ni wípé ọ̀tá ní idà ó lóun yóò fa idà òun yọ ẹgbẹ́ ilé ìṣà wọ́n ní idà alábàáhùn la fi ń palábà wọn oh, gbogbo ẹni tó mú idà jáde tó lóun máa dojú idà kọ́ níbi iṣẹ́ nínú ẹ̀kọ́ níbi iṣẹ́ níbi tó ń gbé níbi tó ti mari níbi tó ti ṣiṣẹ́ gbogbo ẹni tó fa ìdá ibi yọ gbogbo ẹni tó fa ìdá ẹkún yọ tó máa wà káwọnẹkùn tó bá ṣàmì lórúkọ Jésù ìdá yẹn kò fi ṣera wọn. àmì lórúkọ Jésù ìdá yẹn kò fi para wọn àmì Jésù Kristi ìdá yẹn kò fi ṣera wọn àmì Jésù ìdá yẹn kò fi Jesus wọn. àmì. gbọ́mi ọ̀tá lóhùn yóò fa ìdá yọ yẹn ní bí ọ̀tá ló ní ìdá Gòláyà ti sọ fún Dáfídì <laughs> ó ní bí ẹ bá ṣẹ́gun mi àwọn ṣẹ̀rù yín Hmm. bá ṣẹ́gun yẹn ó ṣẹ̀rù wa ó fa idà yọ ọ̀tá fa idà yọ èmi ò mọ idà tí ọ̀tá ń fa yọ sí ọ ṣùgbọ́n arán mi sí ọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè gbogbo idà ọ̀tá tí wọ́n fi ń gún ẹ lójú oorun tó fi ń gún ẹ lójú ayé tó fi tẹ ìfẹ́kùfẹ́ wò lára ẹ lára àwọn ọmọ lára ọkọ lára iṣẹ́ bó o bá ṣàmì idà yẹn kó laná. àmì lórúkọ jésù. kí ni tó sọ kẹ́yìn mà. ó ní ọwọ́ mi. ọwọ́ mi. ni yóò pa wọ́n run. ọwọ́ mi ni yóò pa wọ́n run gbọ́ mi sà John chapter ten verse ten Jòhánù ẹsẹ̀ kẹwàá orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní the devil come not èṣù wá ná láti ṣe kí ni láti jí. láti pa àti láti parun. ó lóun ó pa wọ́n run hmm. he want to waste his enemies there are enemies that want to waste you àwọn ọ̀dà kan wà tí wọ́n fẹ́ fi ẹ́ ṣòfò wọn ò fẹ́ kí ògbó ọlọ́run kó farahàn láyé hmm. ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ olúwa ìwọ ìyá tó ń wọ̀ mí ẹkún tó sún dọ̀pin lórúkọ jésù á ọ̀tá ò ní borí ọ. àmì lórúkọ jésù kristi ọ̀tá ò ní borí ọ. àmì lórúkọ jésù kristi. ẹ wo bísà mo fẹ́ sáré sọ ìtàn kékeré kan fún wa kábàá lè kẹ́kọ̀ọ́ nítorí pé kí ni àwọn kan sun ẹkún hmm. ṣùgbọ́n ìwọ́n tó olóore ọ̀fẹ́ láàárọ̀ ò ní sọkún. àmì jésù. nínú ọdún yìí gbogbo má jẹ̀mú ẹkún lórí ayé ẹ lórí ọmọ lórí ẹbí lórí ara lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kò gbé mi. àmín jésù. ẹlòmíì yàwó ó fi dá òkòwò lẹ̀ òkòwò dòfo ẹlòmíì fẹ́ ọkọ ọkọ sọkú ẹlòmíì bímọ ọmọ sọnù ọgọ́rùn lè yàn lè sọnù láyé ṣùgbọ́n bọ́ọ̀lù sà bẹ́ẹ̀ ni ó túká tí ó sí ọ̀nà àbáyọ. Hmm. a rí story tí mo fẹ́ sọ yẹn ní inú ọ̀rọ̀ ọlọ́run Luke chapter seven. Luke yes oríkeje láti ẹsẹ̀ kínní wọ ìkẹtàlá you are my major under verse thirteen láti ẹsẹ̀ kẹtàlá nígbà tí olúwa sì rí i. nígbà tí olúwa rí i. àánú rẹ̀ ṣe é. àánú rẹ̀ ṣe é. ó sì wí fún un pé. ó sì wí fún un pé. má sọkún mọ́. <laughs> ara mi sọ ni màmá bàbá ẹ̀gbọ́n mi àbúrò kú mọ́ ìtorí náà ló ṣe gbé ètò yẹn sílẹ̀ fún ọ àpè ètò yẹn ní ètò Holy Ghost and Power Night hmm. àṣálẹ̀ òru ọjọ́ mẹ́ta tí ẹ̀mí mímọ́ àti agbára Holy Ghost and Power Night adẹ táàgì ẹ̀mí weep not má sọkún mọ́ má sọkún mọ́ ní àkórí ìpàdé ọjọ́ mẹ́ta yẹn o má sọkún mọ́ oṣooṣù ní ìpàdé yẹn máa wá ọ ní ọjọ́ mẹ́ta mẹ́ta tó kẹ́yìn oṣù tí oṣù bá ti dé thirty twenty eight twenty nine thirty tí oṣù bá jẹ́ thirty one bí oṣù yìí ṣe jẹ́ thirty one á jẹ́ twenty nine thirty thirty one ẹ gbọ́ mi mà ó ní ká gbàdúrà kí àwọn ènìyàn má sọkún mọ́ hmm. ìwé tí a kà yẹn obìnrin kan ní bíbélì pè ní ọkọ onéyìn hmm. ó ní ọkọ kan ọkọ ẹ̀ fẹ́ràn ẹ̀ wọ́n dẹ̀ bí ọmọ kan ṣoṣo lójijì láì pèpìà èṣù dédé gbé ẹkún wọ inú ìdílé yẹn ó pa ọkọ bí ọkọ ṣe kú ìyàwó bẹ̀rẹ̀ kú hmm. aládùúgbò bẹ̀rẹ̀ sí ní rọ̀ wọ́n bẹ́ẹ̀ ó ti tó àpò ọmọ tó bí fún ọmọ tó bí fún eléyìí náà jọ bàbá ẹ ọmọkùnrin ni aṣọ kọ fún ẹ atọ́lẹ̀ fún ẹ aṣọ tí bàbá ọ̀dà yìí ṣe ayé bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lẹ́kún ṣùgbọ́n ó sun ẹkún ṣá ó sì dẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ wẹ́ ohun tí ọkọ wọn ò lè ṣe láyé ọmọ wọn á ṣe ọ̀ràn ọmọ lọ yunifásitì ọmọ parí yunifásitì ọmọ yẹn ṣetán ó lọ serve nígbà tí ọmọ ń padà bọ̀ láti NYSC agùnbánirọ̀ tó lọ ṣe ní ìlú ọmọ náà ní accident ọmọ bá kú. lójijì lójijì ọmọ ìbá kú. ọ̀fọ̀ ẹlẹ́ẹ̀kejì. ó di ọ̀fọ̀ ẹlẹ́ẹ̀kejì ènìyàn kan wò mí Kúbúrà lórúkọ rẹ. lórúkọ Jésù. Olúwa sọ fún mi pé ọ̀fọ̀ tí ò jẹ́ kí àwọn ènìyàn ó máa dàgbà nínú ìdílé yín ẹkún ni ó ìṣe generational cry. Hmm ṣùgbọ́n mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì lórúkọ olúwa kúbúrà májẹ̀mú ikú òjijì tó ń pa àwọn ọmọ ológun ní ìrọ̀lẹ́ lórúkọ olúwa májẹ̀mú yẹn ẹ̀jẹ̀ jésù kò gbẹ̀yìn. àmì jésù kristi. ikú dédé gbé ọmọkùnrin ìṣọ̀lẹ̀. lójijì lójijì hmm. ìyá ẹ̀ ní tòun ti tán. ọwọ́ já sí o wá já sí o kò sọkọ mọ́ kò sọmọ mọ́. wọ́n mú ọmọkùnrin kan wá fún wa níjọ wa olúwa sọ fún mi pé ayé ti já sí ìhòhò yẹn hmm. pé ayé lè jáyàn sí ìhòhò lójijì lójijì ẹni tó ti jẹ kọmíṣánná rí iṣẹ́ ló dàbí wèrè ńgbà fún ọmọdé ṣùgbọ́n gbà tá a wọ àgọ́ àdúrà ọlọ́run má jẹ̀mú dáhùn ìwọ tó ń wò mí mo sọ ọ̀rọ̀ jáde lórúkọ olúwa ibi tí ayé ti já sí ìhòhò láti pa ọ́ lẹ́kún ibi ìkórìtà tí ayé ní kí ọkọ̀ ayé ẹ̀kọ́ rìn kò má rí olóore kò má rí aláàrùn tó bá ṣe àmì tó rinlẹ̀ lórúkọ jésù ẹ̀mí mọ́ fà ẹ̀ jáde. àmì lórúkọ jésù gbogbo ìlú péjọ wọn ń pa kẹ́dùn ó ti tó kò sí tá a fẹ́ ṣe olúwa ló ń fúnni olúwa ló ń gbà gbọ́ mi sà olúwa kì í pani lẹ́kún yà hmm. ọ̀tá ló ń lépa ọ̀tá ní pànìyàn lẹ́kún hmm. ní ìgbà tí wọ́n máa wà lọ fàbọ̀ à ń gbé lọ sí bojì wọ́n ń gbé lọ bojì láti lọ bẹ́rì ẹ̀ ah! ṣùgbọ́n ẹni tí máa ń sọ ẹkún dẹ̀rìn hmm. <laughs> bàbá mi akiri ṣoore jésù kristi arúgbó ọdọ́ gbàǹk àgbègbèlè kí àwọn má ṣe gbé ẹni tó ní gbogbo ipá àti agbára láyé ẹni tó dá ayé tó dá ọ̀run ẹni tí ń jẹ́ ọ̀rọ̀ ẹni tí ń jẹ́ ọ̀rọ̀ mi ẹni tí ń ní agbára tó ní àṣẹ tó ní ìṣẹ́gun lójijì Jésù farahàn ó ní kí ló dé arábìnrin má sunkún mọ́ arán ni sí ọ má sunkún mọ́. má sunkún mọ́ bàbá nínú Olúwa kó tó di pé a tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa pẹ̀lú àkórí yẹn má sunkún mọ́ ọ̀rọ̀ àdúrà a máa wá bọ́ tó bá ti ń bọ́ ẹ má ṣe nǹkan méjì ẹ máa mú ni o ẹ má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run inú àjò nìrìn ẹ jádókè lọ́nà gẹ́gẹ́ bí ṣe wà.